حمدا لا حدود له وشكرا لا نهايه له اشهد ان محمدا عبده ورسالة وهو أشرف الخلق أجمعين وعلى آله وصحبه ومن تبعهم بالكامل إلى يوم الدين أما بعد الله أوصيكم بتقوى الله عز وجل بالسر والعدل واعلموا أن للمسلمين كان يوسف لهم المشاركة المشركين في آيات الله ولا يتم أمانتكم فيها عباد الله ولنظن أن هذه المسألة من المسائل العصرية الحديثية والتي لا وجود لها في شرائع من الإسلام لكن يظهر لنا يظهر لنا عند التصفح المراجع الدينية المعتمدة خلاف ما كنا نظن نجد أن أهل العلم قد تكلموا عنها بالإصابة جزاهم الله عنها كل خير سبحان الله أقتصر على أهم ما ذكره هذا العلم من المدارس السنية الأربع في هذه المسألة الثالثة من جديد الاقتصاد عباد الله أما عند مذهب السادة الحنفية قال أبو حمد الكبير رحمه الله لو أن رجلا حفظ الله تعالى خمسين سنة ثم جاء يوم يوم النهروز أحد إلى أهل المشركين ليلة يريد تعظيم ذلك اليوم فقد كفر وحبط عمله وقال قالوا لكان الأقرب رجل اشترى يوم الناغوت شيئا يستفيد الكفر منه وهو لم يكن يستفيد قبل ذلك إن أراد به تعظيم ذلك اليوم أما تعظيمه المشركون كفر وإن أراد الأكل والشرب فمنعهم لا يكفر أما وجه السادة المالكية قال أشعر قيل لمالك رحمه الله فتغافل أشر نفسا أن يؤتي الرجل بالكامل من إسرائيل مكافأة له ولا هدية أحكام إليه قال ما يطيب الكلام قال الله عز وجل يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي معروفة قولها يكون إليهم مودة الآية قال ابن رشد رحمه الله قوله مكافأة أولى عديدة أحلام إليه إذ لا له أن يقبل منه عديدة انتهى كلامه رحمه الله وكان ابن القاسم بن أن يهدي كلا ذكرائه بعينه مكافأة له ورآه من له على مسعد يملكه ألا ترى أنه لا يجب للمسلمين أن يكافئوا للنصارى شيئا من مصلحة لا نقما ولا كتابا ولا قربا ولا يعارون ذاتا ولا يعانون على شيء من دينهم لأن ذلك من التعظيم لشركهم ما على حكمهم وينبغي للسلاطين أن ينهوا المسلمين من ذلك وهو قول مالك وغيره لم أعلم أحدا اختلط من ذلك عباد الله وأما مذهب الجانب الشافعية قال الإمام الكبير رحمه الله تعالى في فصل التعزير تتم تتمة تعذر وهو الكفار في أعيادهم وأما من يرجع في الحنابلة الحنابلة قال الشيخ ويحرم شهور الهجره اليهود والنصارى وغيرهم من الكفار قال ويحرم بيتهم وإجازتهم بما يعقدونه كنيسة الحق فيها لأنه إله لهم على كفره وقال الله تعالى ولا تناولوا ولا الإثم قال الله لا نتمكن بعد هذا كله أن يملك ابن القيم الجوزية الاتباع ولا عروة تهديد هذا الإنسان أعدائهم حيث قال رحمه الله وأما التأمية بشعائر الكفر والمختصة به وحرام الاتفاق مثل ما مثل أن يؤثره اياتهم وصومهم ويقول عيد مبارك عليه أو تهنئ بهذا العيد ويهرب وهذا كلمة قائله من الكفر فهو ريحة محمد لا كلامه رحمه الله على المؤمنين رحمه الله رحمه واسعه تهديد الكفار أو غيره من آياتهم الأتمة فأراه الاتفاق قال الله كذلك اتفقوا على أن لا يجوز أن يؤذي الكافر في يوم عيد من أعيانهم لأن ذلك يعد إكرارا ومشاركة في الاستفادة لدينه إسرائيل قال الجيلاني رحمه الله في تسجيل العقائد والاعطاء اسم الناموس والمقبولان لا يجوز قال الله أما قبول الهدية إلى الكافر في يوم عيد اختلف أئمتنا ذلك وقال الشيخ عبد الله بن جبريل لا يجوز الاحتفال بالاعياد الممتلئه تعيين بزياده النصارى ولا يجوز الاكل من ذلك الطعام الذي اعده النصارى او المشركون في خبز اعيادهم ولا يجوز الى دعوتهم في تلك الاحتفال تلك الاعياد ذلك اجابتهم تشجيع لهم واقرارهم على تلك البلاد قال ابن الكعماني رحمه الله ويأتم المسلم بمجالسته له وبعنايته له وبإعانته له بسبب أو طبق أو لعامة دابة يكتبونها بنوازلهم وأعيادهم وقال الفقيه المالكي الشحنون في كتابه المجونة لا يجوز الهدايا في الميزان للمسلم ولا للصالح ولا مجابة الدعوة فيه ولا الاستدلال عنه عما ابن سيدنا سأل علم الله سأل إلى قبول أسئلتهم فقال هذا كله يدل على أنه هذا في العين لوجه قبول أسئلتهم ولا حكمها بالعين وغير مستواها عند الرسول ọba ọba ṣáláṣẹ ọba ìfọ àwọn ọba wa ọba tẹ̀lé pé ọkọ ẹ̀rọ ló pin lórí wa nígbàtà ni máa dúpẹ́ fún Àfẹ́ tó láti pẹ́pẹ́ lọ́wọ́ láì sí láti pẹ́pẹ́ lọ́wọ́ láì tókò láti pẹ́pẹ́ láì lọ láti pẹ́pẹ́ lọ́wọ́. Gbogbo ọgbà lọ́pẹ́ yí ọlọ́wọ́ bá wà lórí àwọn ìṣẹ̀lẹ̀ wà lónìí. Bẹ́ẹ̀ náà, àtúgbọ́dọ̀ máa yí lógo tí ló wọ rẹ̀ ọ̀gbọ́dọ̀ ló kú lẹ́nu wa. Àṣọ̀nà náà máa nínú jẹ́kù. Kò tó wọn fún un. Ẹ̀rí àwọn ọmọ kan rà lọ́sọ́nà. Àjẹ́rì pé ẹ̀rú tí ọlọ́wọ́ bá ti ṣe ìṣẹ́ ọlọ́wọ́ bá ti ṣe. Ẹ̀kọ́ náà bá ti ṣe ní ẹni tó lè gbé ọmọ pàtàkì nínú àwọn ìṣẹ́ alápapọ̀. Iṣẹ́ àti ìgbẹ́lọ̀ ọ̀gá ọlọ́wọ́ ara rẹ̀ àwọn àbẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó bá tó nípa rẹ̀ pẹ̀lú dáadáa tó ti ṣe ìgbìyànjú àwọn àtàjọ́ sọ ọlọ́run.

lọ́dún tí ìdájẹ́ lórí ẹ̀ tí ìdájẹ́ lórí ẹ̀ tí lè sì ti máa wáyé bẹ́ẹ̀ ẹ̀ lọ́dọọdún. a wọn kópa a lè tún ọkọ ọdún tí wọ́n lè ṣí wa a lè jẹun wọn a lè wọn. ṣé ìjọba àǹfààní tí wọ́n sàlàyé díẹ̀ nípa ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀. nípa àwọn bí ọ̀kan ti lọ́nà rẹ̀ ó ti lè ṣe ìlú ti lọ yìí òun náà wọ́n pè ní ọjọ́ ní àlẹ́síwá ìta ilé ìtura ìtura ó ṣe ẹ̀jẹ̀ pé ọ̀rọ̀ náà wọ́n ti àwùlà ara ti wọ́n yá wọ́n ní bàbá ìjọlá wọ́n ti gbà pé ọkọ̀ lápáta yìí wọn ò ní àwọn ọ̀rẹ́ ní ìta lọ́dún ìtura ìtura wa títí báwọn ti rí ẹ̀rẹ́ rẹ̀ ẹ̀sì ni wọn ti máa lọ pé nígbà tí òfin àwọn ọmọ ẹlá àti wọn náà báyìí kí ni wọn ti àwọn mùsùlùmí báwọn wà á fẹ́ nítorí ìgbà fún agbádáwọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn máa mú sí òfin tó bọ́ tẹ̀kọ́ àwọn àtàjẹ́ mùsùlùmí láti bá wọn kópa níbi àwọn ọdún ìgbàlá ìfọ́n ti ṣe lọ tàbí ìfún bọ̀ ẹlòmíràn máa yẹ pé tó wọn bá wọn kọ́ tó wọn bá wọn kó lọ tàbí wọn bá wọn ní ọdún kàkọ́kọ́ sí ẹlẹ́ẹ̀kejì kó ló wọ́n wá sí ilé lọ́sàn án tó ọdún ilé ọjọ́ ló lè wá jẹ̀ fún ọdún mi wọ́n gbọ́dọ̀ máa kó wá ń bẹ̀rẹ̀ nínú òkè òwò ọdún gáà ṣùgbọ́dọ̀ nínú gáà kò sí ọdún kẹfọ́ àwọn mùsùlùmí ọ̀tà ayọ̀dẹ́yà àti ọdún kẹfà nípa àwọn tó mẹ́tẹ̀ẹ̀ta yìí ó lè ṣe wá yàtọ̀ sí ọdún kẹta tó ti gbọ́dọ̀ máa ṣe ọdún bá àwọn ènìyàn náà gẹ́gẹ́ bí àwọn ẹni tí wọ́n ti pàtàkì ọjọ́ kẹ́lí bẹ́ẹ̀ náà ni àwọn mùsùlùmí ní náà wọ́n pàtàkì ọjọ́ kẹ́lí mùsùlùmí jẹ́ra àti ìkàtọ̀ ìṣẹ̀dọ̀tọ̀ tó bá àwọn mùsùlùmí mùsùlùmí ọmọ ni àwọn akẹ́kọ̀ọ́ wọ́n ti tẹ́lẹ̀ máa kí wọn tó wọ́n kó ọdún tí wọ́n máa kí wa

nínú àwọn olùkọ́ ìjọba sí mọ̀. Àwọn àjùlọ àwọn ọmọdé àmúlẹ̀ ẹ̀ka mọ̀. Àwọn mọ̀lẹ́bí ìyá àtàwọn mọ̀lẹ́bí ìyá lẹ́yìn àwọn ṣàfihàn ìyá àti mọ̀lẹ́bíra. Àwọn ọmọdé àmúlẹ̀ kí lọ́rọ̀ tí wọ́n sọ nípa ìdílé kú ọdún àwọn tí ìṣẹ̀lẹ̀ ti rí. Gẹ́gẹ́ àbájá ìgbàlódé ìjọba àwọn míì ẹlòmí sọ máa ń ní òṣèlú yára àbí mọ́tẹ́lá kẹ́kẹ́ tó mọ́tẹ́lá náà àbẹ̀rí ìyá tó ń pàdé tẹ̀kọ̀ yé ni rárá àwọn tó jáde ní oṣù tó yẹ ẹgbẹ̀rún ọdún àwọn ìgbà náà. Oṣù wa fà tó wá jẹ́ pé a máa gbéyàwó pẹ̀lú bí àwọn ìmáàmù tó ń tẹ̀lé ra wọn gbogbo wọn ọlọ́run kó bá yọ sí wọn lápapọ̀. Àwọn àti bá yọ sí wọn ẹbí ìyá. Ó dàbí àbúrò ní ipa. Àwọn àgbà àpá níbẹ̀. Àpẹjọ ní àwọn ọ̀sẹ̀ rẹ̀. Àpẹjọ àwọn ọ̀sẹ̀ nínú àwọn àgbà àpá tí wọ́n tí ó lọ́dọ̀ àbúrò ní Wọ́n ní pé wọ́n á nà ọ́

Ọwọ́ fún àwọn akọ́sínú àwọn ọ̀ṣẹ́bọ́ tó fún wọn ní ẹ̀bùn. Ìyẹn àwọn tó jẹ́ wọn tí wọ́n mú àwọn ọlọ́wọ́ ọba láti lè fi bá. Ìṣúlú wa fún wọn ní ẹ̀bùn láyé ìjọba wọn lẹ́yìn ọdún funfun èyí tí a máa ń ṣe lọ́dọọdún. Nínú fún wọn ní ẹ̀yàwó. فقد كفر وحبط عن الظلم ìwé ẹni bẹ́ẹ̀ ó ti ṣàlùbọ́ gbogbo rẹ̀ ti bàjẹ́ nínú àwọn ẹni bẹ̀rẹ̀ ẹ̀rú náà náà ó ti jẹ́ lójú ọkùnrin ọ̀rọ̀ ọ̀pá tó ti fi kú sí ẹ̀. wa ni dọ́kà lásán èyí tó lè ṣẹlẹ̀ lọ́dọ̀ tó wá lẹ́nu yìí ṣe ọkọ̀ lọ kó tó fún wọn ni. èyí mo kẹ̀ wọn kó ọ̀rẹ́ ẹ̀kọ́ tí wọ́n fi ọ̀rẹ́ kú lọ́lì. ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ Ibi mo kẹ̀ bá wọn mẹ́rin bàbá díẹ̀ tí wọ́n pa lọ́dún tó ní ìdèjì ọdún ńlá. Ìgbẹ́ ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí apá wa ti sọ yìí, apá àwọn alákùnrin kékeré. Wọ́n ní pé àpọ̀lẹ̀ sábà bàbá láàrin tàn á máa lọ. Ìgbẹ́ ni bẹ́ẹ̀ ó ti sọ ìgbàgbọ́ o, ìjẹ́ ìjẹ́. Bákan náà, láti nínú àwọn àbá àgbà wọn, ó ti pé inú sílà tí wọ́n ti mú ọ̀dà bọ̀ rẹ̀ ó fẹ́ Ẹnúṣe àdìgbàjẹ́ ọ̀pọ̀ nínú síra àwọn àlẹ́síkà. Wọ́n kọ̀ ẹgbẹ́ wọ́n jẹ́ lọ́nà. Ìṣẹ́rọ̀ yá wọn ni àwọn òṣìṣẹ́ láti ṣẹ̀rí ìrìnlẹ́wọ̀n ọ̀sẹ̀. Ọ̀pọ̀ rẹ̀ náà yóò sọ ọdún kérésìlẹ̀ àpèjúwe. Àti òṣìṣẹ́ ọdún ọ̀dìwá lọ́pẹ̀júwe. Ọba Rabanga àbọ̀rọ̀ àpọ̀jọ́pọ̀lẹ́. Lẹ́yìn tí ó pé àwọn ọmọ náà lọ́jọ́ náà, ó bàrá ń sọ fún يشتريه قبل ذلك ولذلك يقول يهون يهون أنه يقع ثلاث يهون إذا يجب كما رأسله وطملوا لريرا إن أراد به تعظيم ذلك اليوم كما يكون كمنا صغيرا Láwọn àti mọ́ ní Mọ̀ṣẹ̀kó. Gẹ́gẹ́ bí àwọn ìdí náà ṣe jẹ́ ìgbẹ̀lẹ̀ tí wọ́n fún ìlú ọjọ́ náà lórí pápá wọn. فإن أراد الأكل والشرب وتناقض wọ́n tẹ́ àwọn tó ń dúró lọ́dọ̀ àwọn sọ́dọ̀ àpáwà àbó àṣífá wọ́n ti tí wọ́n ní tí ń tí wọ́n ní wọ́n ti kò ní wọn pè àwọn tó wọ̀ ìta lọ́nà wọn ní àwọn pẹ́ láyé àwọn tó kún sí ọ̀sẹ̀ lẹ́yìn pẹ̀lú àlejò àpò hamad padà lọ́sọ́rọ́ tó ti jíra wọ́n ti dùn mọ́ta lọ sí ìlú mọ̀tínà láti ọ̀ṣọ́ wọn lórí ẹ̀ Apá àwọn ọ̀rọ̀ iná lọ sí àbáṣe ní àbọ̀ ikú ṣẹ́lẹ̀ òkú àti àṣọ àti ìdàdámọ́ lórí fún ìlú yìí. ní ìdíkẹjọ orí owó ìpàtó aláàbíwáyé ọ̀kadà wọ́n ní àti àwọn àgbà àbá wọn ní ìdílé àwọn ẹ̀rọ ìyẹn àwọn màlẹ́bíyà pàápàá jùlọ ìgbà wọn tẹ̀lé lọ́dọ̀ síwájú tó bàbá tẹ̀lé sí wọ́n máa ní àwọn قال أشعر وكان عمالته مع مالك إمام مالك لطرائفين قيل بمالك وصف مالك ذلك إمام مالك قائد أدرى بأسا أن يهدي رجل بكتابه نصراني مكافأة له على أدية أهلها إليه ثم الإمام مالك يقول رجلاته nípa arákùnrin ta tó fún alámúlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó jẹ́ ẹlẹ́sìn ìsọ́rọ́ tó fún ní nǹkan ọdún ṣe nǹkan ọdún ní ìjọba ẹ̀sọ́ nípa rẹ̀ tó rí pé ẹlẹ́ òkú rí àwọn ìmọ̀kànlẹ̀ sọ pé wọ́n rí òsì wò ní ìjà rẹ̀ irú bí ó lè fi lílé mọ́ wọ́n rí mú sí tí ó ṣe jẹ́ olùkọ́ ọ̀pọ̀ ìpínlẹ̀ ayé ẹ̀dẹ́ náà mọ́ Àwọn èèyàn olùgbàgbọ́ olólo látẹ̀ tẹ́lẹ̀ lò àdúgbò àdúgbò ọkọ̀ òṣìṣẹ́ ẹ má jẹ́ nìkan tí lè fẹ́ mọ àwọn ọ̀tí èdè ọlọ́run àti ọ̀tá àdínà ẹ má mọ lọ́ọ̀yà yò ó ní ìdí ìdí tí má wá sí àná ẹ má wá jẹ́ nìkan tí pé ẹ má lọ́jọ́ ṣe èyí ẹ má máa wọlé wọlé ẹ má máa ní ìyá àwọn àlejò wa tàbí pé ohun tí ẹni ìṣe èmi náà mà lórí fọ́nrán wa wà dáa òun lè sọ pé káyọ̀ àdínà òun sọ pé káyọ̀ àdínà má ẹni tó lórí pàtó òdodo síbẹ̀ fún tọ́wọ́ bá ti tọ́wọ́ wọn bá gbọ́ ọmọ ìlú ìdájá nípa mùsùlùmí àwọn arúgbó ní àwọn àtọ́tẹ́ àti ìdájọ́ ní àyà ṣe tó máa lè rí àyè ọ̀pọ̀ ìmọ̀ afẹ́ ọ̀pọ̀ apáàtù náà láti dáyà dáyà ilé tí máa máa ní ìsọ yìí ó ní pé láyà láyè ìdáhùn á ń yẹ kùrà yìí ni wà ní ìsọ ó ní ìwà ọ̀pọ̀ máa máa lè jẹ́ pé ọ̀sẹ̀ tó ó mùsùlùmí bẹ́ẹ̀

ibi ọdún rẹ̀ ọ̀gá máa ṣàyà lọ́fẹ́ ti kì í pé ọdún ọ̀rọ̀ márùn ní sàbílẹ̀ ní ìdìbò irú bẹ́ẹ̀ wọ́n nínú ó kórìíra lọ́dà orin pé inú tó lọ máa gbé àpapọ̀ ọdún wọn tí wọ́n bá gbé tó. láti lọ́wọ́ lójú wa ọdún rẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n ti bá tó yìí lórí pé ألا ترى إنه لا يمل المسلمين أن يبيعوا للجزار شيئا يكون فاسقين بهم وإن يجب خطوة طريقين سوى نوعين Àwọn ọmọ bá pẹ̀lú àwọn Mùsùlùmí, tí pé kí wọ́n máa rà àti kí wọ́n máa tà àwọn ọ̀nà ọ̀rọ̀ tí wọ́n máa rà kẹta lọ́wọ́ tàbí wọ́n kẹta lọ́wọ́ wọn, èsè tí ó kú

لأن ذلك من التعظيم بشركهم torí pé láì àti ní lórí nípa ìgbókò ọ̀pọ̀lọpọ̀ ọba wọn ni àwọn ìjìmọ̀ àkókò ilé àti ní àwọn lọ́wọ́ lórí ìgbàgbọ́ wọn sọ́nà kódà nínú kan tó wà tó wà yá ń bá yìí sára wọ́n máa ń kọ̀ fáwọn mùsùlùmí fún wọn gbọ́dọ̀ sílẹ̀ o ọwọ́ fóònù máa lè ọwọ́ ní ọ̀rọ̀ tó wù sí ọ̀rọ̀ máa ń mú àlè sílé o wọ́n fẹ́rẹ̀ gbogbo àtẹ́gbẹ̀mí kan yàtọ̀ sí yàmà àdàkàdà ìgbọ́dọ̀ ọ̀sìn ìrìnàjò bí ìgbìmọ̀ ìgbà wọ́n yà pa àwọn tí mo sọ yìí bí mo kọ́ sí àlùsọ̀rọ̀ yìí mo fẹ́ràn máa ń pè láti wọ́dà pàtó ìrìnàjò àwọn tó ní àbáájí àlùmọ̀ọ́sí lọ́sọ̀ọ́ kí ìdíkejì bí o ṣe ṣe àwọn tí àwọn ṣàfihàn mẹ́fà, wọ́n àwọn máàmù wọn, wọ́n kò wọ́n ní tẹ̀mírí, lọ́rọ̀ tó bá yọ sí. Nígbà tó dé bí mọ́tò àti ẹ̀sìn tó bá fẹ́ jẹ́ Nàìjíríà, ìwọ̀n tí ò tó á tún mẹ́rin kò tó nígbà. Ọlọ́run bá gbé ìgbà kalẹ̀ tí ò bá tó bẹ́ẹ̀. Tí ẹni ọba ti ìjọba yẹn náà ní ẹgbẹ́ báyìí, ọlọ́run ọkọ̀ òfin ìjà kalẹ̀ fún láti dá àgbẹ̀ tó mú sí jẹ́ májò nínú tó ní náà Nàìjíríà. Wọ́n lè máa dájọ́ ní òkú wa lọ́dọ̀ ara rẹ̀ pẹ̀lú mú tó lè yàtọ̀ tó fi ọdún. Nípa àwọn apárọ̀ yẹn lọ, wọ́n ní pẹ̀lú ẹ̀sìn ìgbàsọ̀. Òun náà wá parí ta sí ìgbà ń sọ̀rọ̀. Òun náà ní pẹ̀lú àbúrò àwọn wa máa padà pọ̀ pa á sí àmì àìlè. Ìjàgbọ́dọ̀ máa tẹ gbogbo ohun sùn ní. Tọ́lọ́ wọ́n wá pẹ̀lú àwọn

ọ̀pọ̀ àwọn àbá wa ti lọ ti pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ìlẹ̀ ni wọ́n sì lọ fún wa lórí rẹ̀. ó ní àwọn sábẹ̀ tó ń gba àwọn nǹkan yìí lọ́wọ́ kó bá ìtàkùn wa àwọn àmẹ́bílà. àwọn náà sábà tí wọ́n yóò rọrùn ṣòro ní ìyàwó nínú àwọn ìyàwó àwọn ẹ̀ṣọ́ nínú àwọn tọ́jú wọ́n ní pẹ́ wọ́n yóò rọrùn fẹ́ kódà wọ́n ti léwọ̀ kéèyàn máa rajà wọn àbí kéèyàn máa gbọdúdé torí ọdún wọn ẹgbẹ́ ni wọ́n ti máa fi ìyáǹtẹ̀ òwúrẹ̀ àfẹ́kọ̀ọ́ dáhùn máa dà púpọ̀ nílẹ̀ torí kéèyàn fi hàn ẹ̀wọ̀n lọ́wọ́ lè níbi ọdún wọn torí kọ́lọ́ ọ̀pọ̀ bá ṣe náà tó wọ̀tà àwọ̀dá àwọ̀nú ọ̀lẹ̀ ìdíjì ọ̀rẹ́ ìdùnnú. ẹ má rẹ̀ láyé lọ́wọ́ lórí ẹ̀sùn àti ẹ̀ka ló ábàtọ̀ nínú ìgbà àbúkà ìgbà náà á ní wọ́n ti díìsì kẹta yóò sí owó máa ta ìwáàní àwọn tàbí ọ̀sán ọlọ́run bẹ́ẹ̀ náà ni òjò wájú wáyé òfin apáṣọ àti ohun tó jẹ́ kí àwọn àbá wa tí wọ́n padà wá lẹ́yìn àwọn àwọn ọmọdé àtìlẹ́yìn ẹ̀mí nìyí táwọn fi padà kó ná nínú wọn yóò tún pẹ̀lú ìjà ìjà táwọn sàlàyé nípa pé gbogbo ẹ̀ pátápátá ọ̀sẹ̀ ilé wọ̀ pátákó kàdé pátákó kàdé ọdún

tàbí ká máa bí wọn láwọn èdè ní ọgbà títí ọdún yìí lọ. Òṣèlú ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti lé wọ. Àádá, wọ́n ti wọ́n máa lé eléyìí. Wọ́n ti máa kọ̀ àbílù omi nínú púpọ̀. Wọ́n máa fẹ́ ibi tí wọ́n kọ́ ọdún. Wọ́n bá tẹ̀lé tó mọ́ kù níbi ohun tó yẹ káàbọ̀ pé ó ti lè dèrú. Lẹ́sẹ̀ báwọn àwọn àbúrò lọ láti wọ́n lọ fún ṣètò ìdílé rẹ̀ nílẹ̀ fi. Ọwọ́ àmì nẹ́ni pápá ọmọ máa. Táwọn ọ̀bá ní èsì gbogbo ẹnu wọn lọ fún ṣètò ìdílé tí ó wọ́n tó sì túnú èèwọ̀ pátápátá lò. Wọ́n ti wọ́n fẹ́ mí, wọ́n ní ìpàdà ẹ̀kọ́ wa. Wọ́n ní pẹ́ta ní lábẹ́lú kó pa èyí ìgbà ọ̀gẹ́ rẹ̀. Káàkiri àwọn kẹfẹ́ ní pẹ̀lú ọdún kérésìlẹ̀ tàbí ọdún ní nínú àdáàdì àti ìlà. Nínú àwọn ọdún tó ti ọdún ẹ̀sìn wọn, àwọn ọmọ mi ti máa pọ̀. Èèwọ̀ ni ó pẹ̀lú àpalùpọ̀ gbogbo àwọn àpá àdé lórí ọ̀tàjẹ́ ń sọ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rẹ́ wa àwọn olùmọ̀ wọ́n ti pọnù pẹ̀lú orí tó pọ̀sẹ̀ lọ láti mú àwọn tó já wọn àárẹ̀ ìgbà láti fún wọn lẹ́bùn tí wọ́n wá wọ pé ọ̀gá mi ọwọ́ àti ẹ̀kọ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n ìgbà wò lẹ́sẹ̀ gbogbo ohun táwọn ẹni wọn gbádùn lẹ́sìn òun náà ni ọgbọ inú mú lò ẹjọ́ ọba tó ń bá tilẹ̀ ara ní ọgbọ alákòókò sí lòlù ọ̀tọ̀ ni ojú ọmọ àti àwùjọ wà ní púpọ̀ àyíkọ́ àkúrò báwọn ẹni tẹ́tàn bá tẹ̀ fún gbogbo káwí wọ́ọ́rọ́wọ́ làwọn olóṣèlú kó sí wọ́ọ́rọ́wọ́ làwọn olóṣèlú kó sí tó fi pé òkú bẹ́ẹ̀ ọlọ́gà kọjẹ́kọjẹ́ lẹ́sìn ní àwọn wá òkè ní ti ń tẹ̀lé ọmọ àwòkẹ́ ọ̀ọ́dùnjẹ́wẹ́rì tọ́wọ́ ẹgbẹ́ tó láàbò ní gbàgbọ́ dáadáa tó múná tó kó ilẹ̀ tó kù fáwọn tó kù nílẹ̀ yé bá òní kí wa nígbà àwọn tó wọ́n fi sáwádà tí wọ́n sì mọ̀ tó kó àwọn ọkọ̀ lẹ́rù ọ̀kan náà wọn ló tẹ̀lé wọn ló gba sọ́ọ̀tì lọ láti ṣe tó bá ní ìjẹta ọlọ́ọ̀ kí wọ́n bẹ́ẹ̀ wọ́n gbé mọ́tò rẹ̀ sórí ibi ojú rẹpẹtẹ ọwọ́ yẹn kẹ́ndé ánẹ́rọ̀ wọ́n kúnlẹ̀ níwájú ẹ̀ ìgbè jésù lé lórí kódà ó ti ṣe pọ́pọ̀ ó ṣe léèmọ̀ kẹta àdéhùn àwọn ṣe ní à. lẹ́yìn ẹgbẹ́ tó wá ti wá rárá rẹ̀ lẹ́yìn tó gbàdá yìí tó dá máa ṣe yín gẹ́gẹ́ àpòlì lọ́kàrọ̀ ó sì ka ìgbàgbọ́ ni wọ́n sọ ọ́ kódà wọ́n sọ pé pàpàdé hábì kan àmọ́ lọ́mù gbogbo iṣẹ́ rẹ̀ ló ti bàjẹ́ lọ́wọ́ bá tẹ wá rí lẹ́yìn lọ láwọn sọ ní pé ọ̀hún wá àwọn ohun tó ṣe yẹn èèwọ̀ ní pátápátá èèwọ̀ ní yẹ́nyá ọlọ́pàá àwọn èèyàn wọn ni wọ́n ti ń ṣe lẹ́yìn ọ̀tún nígbà tó wù ẹ̀ kò sí àwàdà òbí eré ni tó jẹ́ pé àwọn ọ̀dọ́ tẹ́ ń ṣe kò ń jẹ́ ọlọ́run kò ní wọ́n ṣe kò ń jẹ́ rárá àwa ìsàmì ọgbọ́n nípa wá wá ọlọ́run fi sàánú fún wa ṣùgbọ́n jákèjàkú ilé náà ti ẹ̀sìn wa ọ̀gá náà wà báwa ní ilé ẹlẹ́wẹ̀ yóò dá ìyẹn náà ti ní àwùjọ ṣọ́nà tí àwọn ti sọ̀rọ̀ ìlú wọn ni wọ́n lórí ẹ̀ wọ́n sọ̀rọ̀ ìlú wọn kọ́mọ̀ tẹ́wálé ìmọ̀ ni ìyá ń tètè rí ó ṣe tó wọ́n ti ṣe àyàkókò nẹ̀kí lórí ohun tó ń báyé ìjọba jẹ́ mùsùlùmí wọ́n sì máa bẹ̀rù lórí ẹ̀sẹ̀ tí wọ́n sì mú àpẹẹrẹ wá pé ẹnìkan ni wọ́n jẹ́ pépè láwọn mùsùlùmí jọ ń gbé wọ́n ti á oúnjẹ jọ ìpàtẹ́jọ fún lójú ọdún léyá ẹjẹ́ ọjà ajabálọ̀ gbé fún ìpàpà ọdún léyá tí wọ́n ti pọ̀ tó ti ẹ̀jọ́ lójú rárá ti ẹ̀jẹ̀ lọ́sọ̀ pé èyí jẹ́ ń tèlè àwọn ìjẹ́ ń ti wá oúnjẹ wá gbé fún mi ìjẹ́ ní láti fi kàn án mọ́ra jẹkújẹ kò lè má gbà nígbà tó jẹ kí ẹni tó jẹ ń rí àwọn ìṣẹ̀lú bẹ láwùjọ wa rẹ̀ jẹ́ àwọn olùmọ̀ àwọn ọ̀rọ̀ tó ń ti máa pàdé lórí òun náà ni ìmú ẹ̀bùn wa láwọn ọmọ ìṣẹ̀lú bá bá mú ẹ̀bùn wa lóòjọ́ lẹ́yìn ìgbà tí gbogbo wọn ti panu pọ̀ tí wọ́n gbọ́ ọdún àwọn bá wọn ṣe àwọn wọ́n tún olú ilé rẹ̀ jẹ́jẹ́ ni wọ́n bá wá mẹ́bù pọ̀ ó ní ẹ̀nà ìlẹ̀ ní ẹ̀kù èyí tó jẹ ìtàlẹ̀ ẹgbẹ́ mọ́ alákòóso tí ó ti wà ó ti pé ẹni tó ti máa fi tẹ́lá síta pẹ̀lú ara ìsìn tó kúnlẹ̀ tó kúnlẹ̀ wọ́n wá ní gbẹ́jẹ́ bá ti fi ojú ọjà ó tó kéré ta ń sọdún ẹ àbá àdìgbà yìí lọ́rọ̀ yìí ọ̀rọ̀ tí yìí lọ́wọ́ o bákan náà tí ìwọ̀n bá sì yọ àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí ilé ìkọ́tọ̀ ní ẹ̀sẹ̀ pé láwọn àìmọye àwọn àwọn òṣìṣẹ́ òun fún ní oṣù òṣìṣẹ́ bóyá yóò oṣù tí ń gbà náà kò tiẹ̀ tó lẹ̀ ti gba lóṣù ànọ́dà wọ́n ti ti tètè fún ọmọ tó wọlé tó máa tẹ̀ lè kà á ó lè kà á ìtọ́rọ̀ yẹn o báyìí sọ pé báyìí sọ mọ bí ti tẹ́lẹ̀ láàrin ọ̀nà sí rẹ̀ gbogbo ẹwà kan tó yẹ kọ ọjọ́ àti ọjẹ́ inú rẹ̀ ló wà ní ẹkùn àwọn olùmọ̀ ẹkùn tí kékeré mú wá sí ọdún rẹ̀ tó yẹ àwọn ènìyàn náà lè gbà àbá ìgbà ilé ìdọ́gba tí àbá inú sí èrè á ní mọ̀kúláwá mọ́tàwá àbá táwọn lọ rí pé ọmọ jẹ́ pé wúrẹ́ lẹ́yìn ọ̀rọ̀ jẹ́ pọ́pọ́ wọn àbáwò káwá ó sì ní ọdún wọn ẹ gbọ́dọ̀ gbọ́ ọ́ pàkúlù nínú ṣìgá nílẹ̀ ẹ̀jẹ̀ nínú bí wọ́n ní èso ìwọ́n tó bá jáde látara ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbọ́dọ̀ jẹ́ nínú ara wọn. Bẹ́ẹ̀ ni wọ́n mú ọ̀rọ̀ mi wá, ó jẹ́ ọ̀rọ̀ àpọ̀wá ẹ̀. Wọ́n náà sọ̀rọ̀ ẹni pa pé ẹ̀kùn tí wọ́n mú wá àwọn àjọ tí ẹ gbà pé èyí ti pẹ́ ìrìnà ọ̀gẹ́rù ló ń gbẹ́jọ́ tó ń tẹ̀ ẹ̀yà. Gbogbo àwọn jẹmọ ń lẹ̀ sí yóò bá ti gbà á. Ọ̀gbọ́dọ̀ lọ béèrè pé kì ní ń kọ́, nǹkan ọdún ní ń kọ́. Òun lọ yí àlógbé wá fún ọ. Àwọn sọ pé kò kú láti gbà á. Àwọn sọ̀rọ̀ yẹn gba pé fàádà kó lo yẹ̀dú lára ẹ̀wù láta sí ìlú láyé. Ìdìbọn ní ní pàbó ìyàjì ìjákẹ́lẹ́. Wọ́n lé lórí òkú ọlára bá wọn. Ibi ọdún wọn nípa pé tí wọ́n bá mẹ́mù wá, pé bọ́yá wọn àbáwọn kọ́ sí abáwọn kó pamẹ́ wọn ní rárá láti hùkùn àmìlẹ̀yìn ọ̀tẹ́lì àwa wọ́n ní bá bù wọ́n yìí tó wá gbọ́n tó máa ń fún wa lẹ́kùn tẹ́lẹ̀ náà lọ́dún tó dé wọ́n á mú wa lásìkò ọdún wọn náà wọ́n ní bá kan náà lórí òkè àná òwe sàbí ìdádìbẹ̀ ìhánì tó lápọ̀lá láàrin kúkúrẹ́ náà wọ́n ní pé torí pé kò sí sí àfihàn ẹ̀wọ̀n lọ ẹ̀ tó lórí ẹ̀rẹ̀ tí wọ́n bá parí إلا أن ما ذكره لأجل دينه لا يجوز أكله tí o ṣe pé ẹni tó bá pa ó pa fún ọdún rẹ̀ ìpò ìlọ́wà mùsùlùmí láti jẹ́ lébi kí wọ́n sọ̀rọ̀ ìlú wa nínú ọjà bí ó ga yóò ká lómi ń bọ̀ áà wọ́n ti sọ pé yìí ni ọlọ́kẹ̀tọ̀ oúnjẹ tí wọ́n bá gbé wá fún wa títí ọdún wọn wọ́n ìjìyà ó yọ wa ni báwo àti ìyá ó ti fún wa ni. أو غير ذلك مما لم يجعوا في العلم Àti ní ìkọjátọ̀ tí ọ̀pá ti ti lọ sí ti pé ọmọ ẹja wa máa sọ̀tún eré ìyá wa sí àpapọ̀ ìdíníà tí wọ́n sọ̀rọ̀ ìlórí rẹ̀ pẹ̀lú àwọn ìtùwọ̀ lórí ẹ̀. Wọ́n bà náà bá ní ó gbà ọ̀rẹ́ wọ́n pẹ́ lọ ọdún tí ní ọlọ́run. Ìsọkúsọ ni ọ̀rọ̀ wà láà. Àpá àbẹ̀rẹ̀ ẹ̀kún ti lórí nínú àwọn àgbà àpá àpá ní ọdún orílẹ̀ ayé. ولكن لا يجوز الاحتفال بالأعياد الممتنعة مطلقة وما بعض الدليل ما تابع قوة لبيعتهم كعيد الإله كما يقولون في واحد الدواء النصارى وهم في اليوم ولا يجوز لحكم من ذلك الطعام أعطبنا بعض الجوة الذي أعده النصارى إذا لي بعض النصارى وفي شارع وفي المشركون فأتوا جوة النصارى tí mo ti ní àyà ìyẹn lásìkò ọdún wọn láàrẹ tó ṣe ìjọba ti dà wá sí ẹni tí wọn lásìkò wá sí ara wọn ìjọba àpọ̀lọ̀ dá ọlọ́run ìmìlẹ̀ ìjọba lóbi sí nípa ní àyà lásìkò ìgbà tí wọn bá sọ ọdún wọn ìwọ̀n dáríkẹ́ ni a ní ìjàmbá tó ìjàmbá tó mọ́ ẹ̀sìn ní ìlà wọn ìfẹ́ wọn ti yẹn wọ́n ń jà láàyè ẹ̀sìn ìyàpọ̀ àti wọn kó oríire nípa pé adádáàfẹ́ màdálẹ̀ ọdúnlẹ̀ máa ń pè lẹ́yìn ìṣẹ́sù ìkọ́mà dáadáa iṣẹ́ ìlú súnmọ̀ sí o tó àpapọ̀ ẹ̀yẹ wà fún àwọn ìpín kàkàmọ́ nínú ẹ̀fọ́ láìpé pẹ̀lú òtàwọn ẹ̀kọ́ sílẹ̀ ní màdálẹ̀ láti yìí dáhùn wọ́n ní kí ẹlẹ́sẹ̀ ni mùsùlùmí ọmọ jẹ́ ẹlẹ́sẹ̀ ni tó bá tó kó pẹ̀lú wọn wọ̀bí àmẹ́tì ìdáhùn àbọ́bọ́rin wọn lọ́wọ́ ìdábàdé ìgbẹ́jẹ́ bá rí kẹrẹ̀ tó lè bá àti ìjẹ́ máa mùsùlùmí ọgbọ́gbọ́ ẹ̀sìn ma ní pé alẹ́ ìjọ jẹ́ ọ̀rọ̀ ara ti jẹ́ pàtí ẹ̀kọ́ àwọn ọya ni àwọn náà sábà ṣe láyé tó fi àdáyà kírímínà ọ̀sẹ̀ tán pípẹ́pọ́ wọ́n máa gba ẹ̀bùn ojú ọdún ọdún òní wán ìmú sí ó yẹ wọ́n lọ mùsùlùmí lọ ó ti fún ọlẹ́kùn bẹ́ẹ̀ ni ó ọ̀dà nàìjíríà rí àkóso ẹ̀sẹ̀ kó jẹ́ nà sọ́ọ́rọ́ láti ṣe àwọn tòṣìṣẹ́ àwọn tòṣìṣẹ́ tó ọ̀dà ṣẹ́pẹ́ rẹ̀ wọ́n láti ṣe ìṣẹ́ kó Thank you. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين على كل خبر محمد صلى الله عليه الله قال إني ولا سير نقرأ في كل جواله كل الكلام حتى تكون معينا ووجد الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله عليه وعلم أبو نقرأ في الله قال لو جاء

àbíkánú àbíkúlọ̀rẹ́ látara gbogbo àwọn eléyìí ó ní káwọn sábẹ̀ ṣe alágbà ìgbòho jẹ́. báwo ni màmá mo ní òfin lórí iṣẹ́ àkọ́dọ̀ tí ọdún àkọ́dọ̀ bá wọn tọdún àkọ́dọ̀ ọdún bẹ́ẹ̀ ni àkọ́dọ̀ bàtà àkọ́dọ̀ ìkẹta àgbọ̀lulé nítorí rẹ̀ ṣé àgbọ̀lulé ẹlọ́ yìí ti torí ọdún wọn ẹgbẹ́ tí ó yẹ kọ́ àdúgbò ọ̀yẹ̀ kọ́ ọ̀gá ìrí àwọn ìgbàgbọ́ wa. Àwọn olùmọ̀ tí wọ́n sọ̀rọ̀ ìgbẹ́gbẹ́ sájìnà sí kí wọ́n sọ́ra ọmọ lára lórí rẹ̀ ọ̀pọ̀ púpọ̀ jù àwọn àjùlọ ọlọ́run máa ń kí mo sọ yé jìrẹ̀ sí púpọ̀ jù. Torí pé ohun tá à ń sẹ́nu kí wọ́n kó bá ìgbàgbọ́ tó ń wọ́n ní okun wa

láti ẹ̀ṣẹ̀ mi àwọn méjèèjì náà wọ́n ti ọ̀pọ̀ àwọn àpàyọ̀ ọ̀rọ̀ bàbá rẹ̀ láti mọ́ ojú ogbó wọn tá ń pè é àbáfàlà ilé pa pé èèyàn èèyàn mórí bọ́ kò ní ní pé ìyá ìdán lè jẹ ó pé wá fún ọ̀rọ̀ ọ̀jẹ́ lóhùn mórí bọ́ nípa pọ̀ nǹkan ó ní ìsinmi ọ̀gá yìí àbáfàlà ilé pa pé ọ̀dùnkún ẹgbẹ́ ti máa kí ẹ̀ ọmọ lọ́jọ́ ọjọ́ bí mi ó yóò jẹ́ mi àwọn ìbílí fífi pàṣẹ ìgbà máa fi fífi pàṣẹ rẹ̀ pé àbí òbí ilé àwọn ọ̀rẹ́ tó ti pé ọba ń ẹnu lẹ́nu ìwọ́n ní ọ̀pọ̀lọpọ̀ lórí Facebook

Ìjọba jẹ́ nìkan tó rẹ̀ pé kí ní ẹ̀sìn ẹ̀kọ́ ló fi ń ta méjì ó lè láàpá lọ́yọ́ láàrin oṣù kan. Wọ́n máa jẹ́ sílà ní mẹ́ta láàrin oṣù kan sílà ní Àwọn olùwọ́dúnwọ́ ti fẹ́ra wọn láti àgbọ̀dọ̀ta. Àgbọ̀dọ̀ta, olùkọ́ àfẹ́rẹ̀ wọn lọ́wọ́ ọdún wọn lẹ́yìn. Àwọn olùmọ̀rí ti wà pé ṣúgbà olùwọ́ jẹ́ pé ọdún ẹ̀tọ́ bá wá bára rẹ̀ ọba ti lé lẹ́yìn. Káwọn òpépé lọ́rọ̀ kejì, wọ́n wá lójú kò fẹ́. Àjọ ìwà pé ká ń gbà ìgbàgbọ́ wá gbé ìṣọ́rọ̀ wá lò ìgbàgbọ́ wá gbé ìṣọ́rọ̀ wá lò ó gbọ́rọ̀ àwọn àpá tó ní a máa ń ta pọ́ àwọn àpá tó ní sábà lọ kódà lẹ́yìn ìlú kọjú màbí tó jọra àti àpá àwọn tó ṣe ìyá tó ṣe ìyá bá lè jẹ́ ọ̀gá àgbà tó ṣe ìyá àti ìlú kọjú Èmi ò sí ìrá àpá àyẹ́ tọ̀tọ̀ kí á gbà nínú àwọn àpá bẹ̀rẹ̀ bá gbàrà lé ìlú ilé wọn lórí mọ́ màá ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àpá wọ́n ti lè pàdé támágbà támágbà ṣùgbọ́n tí wọ́n ṣe àrẹ bá dé tí wọ́n àwọn à ń sọ lórí ahọ́n ó bá dé dáadáa wá dé àwọn ìlú bẹ tó ti fẹ́ wọ́n máa lọ bá àwọn ọmọ ní ìrajà lọ́dọọdún bóyá wọn wọn lọ ṣe ni wọ́n gbà á àbí wọ́n gbà á àbí wọ́n má gbà á ọ̀tá ń sọ lóhùn. ìyàtọ̀ sẹ́yìn ẹ̀ka tó ń jẹ ṣé bá jẹun ní ọba tó ti rọ́ọ̀mù wa àyà má gbà ìjàbọ̀ rẹ̀ àyíká lẹ́nu tí ọmọ ayé ń. Sílé ṣẹlẹ̀ ṣe ṣe àrọ́ pẹ̀lú ìrùhù àrọ́. Sílé ṣẹlẹ̀ ṣe ṣe ṣe pé ìwọ̀ ni láńlá náà ń kọ́ òkè ìwọ̀ náà máa jẹ́. Sílá ńlá tó ń sílé ṣẹlẹ̀ ṣe ṣe lórí agbọ́n ìwà lórí agbọ́n ìwà ní àwọn ajẹ́jẹ́ lórí ẹ̀. Ó jẹ́ pé ọ̀rọ̀ àwọn olùkọ́ lórí pé ọlọ́run lẹ́rù máa ti ẹgbà gbọ́ wa wò. Láti wá òun pàtó lórí ẹ̀sẹ̀ láàmú àpá fúyẹ́ àpá fúyẹ́ ní ìgbàgbọ́ àti pàtó ọwọ́ òkè èyí tí èyí kẹta ẹnu lọ́sẹ̀ là ń já. Àbẹ̀rẹ̀ ọmọ bàbá àdìgbọ́lá káàkiri wa wò káàkiri wa wò wọ́n jẹ́ wa ní ọlọ́run ọ̀tá ọ̀tá sọ láti alẹ́ ìṣirò láti alẹ́ ìṣirò ìgbàlẹ́ ìjọsìn lọ́wọ́ wa láti mú tá a wáyé nínú àwọn ọ̀tẹ̀tọ̀ ìwà ẹ̀ lójú púpọ̀ ní ẹ̀sìn àwọn tó já wọn tó ti lọ wọ́n ti ṣe gómìnà nínú ìpínlẹ̀ ìpínlẹ̀ àwọn tó léyà ti lọ àwọn tó ti nà àwẹ́ ti lọ àyẹ́rá ní ipa ìtọ́jú lọ́yọ̀ ọwọ́ orí fi ha ó lè gbogbo ẹ̀yọ́ ti kiri yóò ní wọ́n láwọn ara tí ń tẹ́ ní gbogbo lọ́wọ́lọ́wọ́ báyìí tí kèjì tó máa ti ọjọ́ máa tẹ̀lé jọ bí ogún ọkọ̀ káwọn ọ̀rẹ́ sọ ni àti tí ó máa ti wọ́n jọ àti tí àwọn oníjọ́ máa fi ọjọ́ máa fi wẹ́ pọ̀ ó káàbọ̀ sí ọ̀yọ́ Tó ṣe pé gómìnà wa ní ìjọ yé wa pé àti ah, fifteen real tó burú bẹ́ẹ̀ o nígbà tá a ní ìtẹ́mú ti gbà ẹ wá bẹ́ẹ̀ bí ìjẹ́bí làwọn ṣe eléyìí yóò máa jẹ́ ìpèsè àti bí ẹ̀dá bá jẹ́ mùsùlùmí náà fi ọba wà ìbá àwọn tó jẹ́ mùsùlùmí tàà mú níbí ó ti nà ní ẹjọ́ bọ́ wọ́n ti pín ìrìn ó tó máa lọ bí ọ̀pá òjá bá tẹ̀wọ́ tara àjọ ni wọ́n jọ bá ń pọ̀ lójú àti inú ẹ̀kú gidi gẹ́ ní mùsùlùmí ìdáyé lẹ́lẹ́yìn ọjọ́ pé náà ọ̀fẹ̀jú ọ̀fẹ̀jú ọ̀fẹ̀jú bá ti wó lọ ọlọ́run ká pàṣẹ ìmọ̀ wa lọ́fẹ̀ẹ́ ìjọba wa wọn máa sọ fún àtẹ́lù ìjọba kò sí bọ́lá kó tó ti ẹnu bọ̀ ọ̀kan wá sí ìjọba kò sí bọ́lá kó tó ẹnu bọ̀ ọ̀kan wá sí olórí wa ọlọ́kọ̀ máa tún wọn ṣe ọ̀tà tó mọ lẹ́yìn ọlọ́kọ̀ táwọn náà ṣe gbogbo bí yóò ṣe pé àti ìjàgbọ́ ọlọ́run ọlọ́run àti wọn mẹ́rún gbogbo bí yóò ṣe àti ìjàgbọ́ ọlọ́run torí pé ní ẹ̀ka jà sọ ọlọ́run ọba àwọn àwọn ọmọ kí ló máa ṣe ọmọ ìyá ọmọ ìyá ẹgbẹ́ ẹ̀rọ ọlọ́lá ṣe wá o ṣe wá o kí ló ṣe lápá bàlágà sí kò láti lápá bàlágà sí iṣẹ́ mú wa lápá ṣe ó sí ọmọ ẹ̀kọ́ ní àlá ni wà pàdé wọn ẹ̀kọ́ ní àwọn ọmọ ẹ̀kọ́ ní àlẹ́ kò tó ní àlẹ́ láti ṣe wọn lápá yóò pọ̀ sí àwọn tó ti lówó lówó ni wọ́n máa ní yóò tó máa ní sí àwọn tàbí ìdílé àwọn ìṣòro bá ṣe fẹ́

ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú pé pé wọ́n ń tọ́lú ìjọba bá fún ọlọ́run dé sí iṣẹ́ díẹ̀ àwọn olùmọ̀ bí sọ pé àwọn ọjọ́ yẹn èyí lè fi gba ọ̀rọ̀ rárá ọ̀pọ̀lọpọ̀ tó fi gba ọ̀rọ̀ rárá tó ti ń fi gẹ́gẹ́ láwọn ọjọ́ tó ti wá nípa ẹ̀ sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ìyá lọ́jọ́ kẹ́kẹ́ kí ti fọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe o àwọn bẹ́ẹ̀ náà ló ti ṣe kò sí yàtọ̀ kẹta kò sí gbọ́dọ̀ wú lọ́jọ́ ọdún lórí ẹ̀mí rẹ̀ pé ẹ́ àwọn ọmọ ìlú wọn àwọn torí àwọn amòúta nínú àwọn amòúta tó tẹ̀lé wọ̀lú wúdí àwọ̀lú ni ó tẹ̀lé ṣe ní gbogbo onílé rẹ̀ láìsí ilé ẹ̀lẹ́ o láìsí láìsí ilé o àti ọ̀rẹ́sẹ̀ ilé lọ́gbẹ̀ àti àti iná lọ́gbẹ̀ rẹ̀ o kí ni àwọn wàhálà náà àwọn tó ti wá gbòó ní mọ́sálásí ó ti jókòó mọ́sálásí ó ti máa láwọn sábà lásán àwọn takùránì àwọn takùránì lọ́jọ́ náà wọ́n máa wá wago wọ́n máa wago okùn mẹ́tí márùn-ún láti kọ́kọ́ ní wọ́n okùn mẹ́tí mẹ́rin láti kọ́kọ́ ní wọ́n alẹ́ láago méjìlá okùn mẹ́tí márùn-ún láago méjìlá okùn mẹ́tí mẹ́rin okùn mẹ́tí mẹ́ta okùn mẹ́tí méjì okùn mẹ́tí mẹ́ta ọkọ̀ ẹ̀jẹ̀ ìdùbá ìwọ́n kẹ́ ìgbìmọ̀ra wọn ní ẹ̀ẹ́ àwọn ọmọ tó kìí kìí

àti kà ọ̀nà ìdéjì mílíọ̀nù wọn àbọ̀dù káàkiri fún àwọn mùsùlùmí ní àwọn ìdájọ́ tó tẹ́mù àjọ́jì fáà oṣù kéjì láwọn oṣù káàkiri fún àwọn mùsùlùmí nígbà tí kò fún oṣù mẹ́rin gẹ́gẹ́ láti rẹ̀ ọ̀mọ̀lọ́mí sí ìlọ́dún síwá ọlọ́kàrùn-ún máa ń lọ́nà òṣèlú Bàbá bàbá ìpàdébí àwọn ọmọ bàbá rẹ̀ tó yà wọ́n máa bá ìmọ̀ àrọ̀ fún àwọn òṣìṣẹ́ lọ́wọ́ pátá yẹ́nyẹ́ látara pé oṣù yẹn lọ́wọ́ pọ̀ bàbá ìjọlá níbi ka ojú orí fún wa. Àwọn olùkọ́ wá ní pé lọ́wọ́ bá wá dùnú nǹkan fẹ́ bọ́ sínú ọdún bí ìhà. Èyí kọ́ ló yẹ bọ́ dúnú, ó yẹ kó dúnú pé yé. Ìpàdínú sàárè ọjọ́ kẹ̀kẹ́ kó bẹ̀ báyìí. Sàárè ti ń pè mí wọ́rọ́wọ́, òun ti wù òtí wù lérúmà òtí wù lábíyá ìgbìnà yóò alákòókò tí mo wá mọ̀ díẹ̀ díẹ̀ ọ́ mẹ́tọ́ kan ilé ẹ̀kọ́ kan ti jẹ́lé lónìí fún mo ti ṣe lọ èwo ló jáde yọrí bí mo ṣe ló jẹ́lé ẹ̀kọ́ náà fi ń sọ̀rọ̀ jọ ni mo ṣe mo ṣe fẹ́ àtàkì ń pa níbi olóore iṣẹ́ àbúrú ní pa ìrònú ṣe ẹ̀kọ́ orí ohun ọ̀fẹ́ الله أكبر الله أكبر